ojúmọ́ rẹ ló mọ́ mi ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú afẹ́lẹ́ ọjọ́ bí ọjọ́ bá ti là ó ti di dandan kí ìdùnnú ayọ̀ ìgbéga kó là bá èmi àtẹ̀yìn lẹ́ni ọjọ́ ajé mo gbà ládùúrà bẹ́ẹ̀ níṣe wájú ọjọ́ ajé àárítà jẹjẹ àárà jẹjẹun ajé yóò bẹ́ẹ̀mí àtẹ̀yìn yóò bá wa dọ̀rẹ́ adé yóò fi ọ̀dọ̀ wa yóò fi ṣe ibùgbé tó mú kí yín kàbọ̀ sórí àkọ́tún ètò ojúmọ́ rẹ ti tèmi ọjọ́ ajé cultural ambassador ìyá àwọn èwe ẹ ká máa fi èdè abínibí ahọ́n ìbílẹ̀ ká máa fi tó àwọn ọmọ wa kí àṣà wa ìṣe wa kí ó má bàa parun dókítà olúwàfẹ̀yìkẹ́mi ayaníyọ̀ ọláyínká ló ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò ojúmọ́ ire ti tòní hmm, wọ́n ní ẹni tó bá sọ pé tóbìnrin bá wo obìnrin àwa nìyá wọn àwa ẹ̀ òní adé orí gbogbo nǹkan tọkùnrin bá ń ṣe ẹ máa sọ pé à ah, second class citizen àwọn akọ́là ń jẹ́ bẹ́ẹ̀ o first class citizen ni wá ẹni tó bá sọ pé à ah, tóbìnrin báwo ẹ sọ fún onítàn pé ó ti kú wọn tí ìgbésìn torí lónìí a fẹ́ yẹ̀ ipa tí àwa obìnrin ń kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè a wò ní ti tòṣèlú a wò níbi ti ọ̀tọ̀ ọrọ̀ ajé a wò ní ti okòòwò a tún wá gbé e yẹ̀wò ní ti ti òṣèlú ẹ má yí kúrò ní Orísun láàárọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ abọ́ ẹ̀yin náà kúkú ti mọ̀ wípé Fèyíkẹ́mi kò bá wọn he rárá rárá débi pé ó máa rí ìdà tí ò ní ọmọ nú ètò tèmi yóò dùn yóò ní gbọ́ngbọ́n nú ẹ máa bá wa kálọ.